أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń gbọ́ yìí ọlọ́run kó ṣe níbàlẹ́jọ dáadáa fún wa láyé àtijọ́ gbélé alkiyama kọ́mọ́ ṣe níbàlẹ́jọ ọbú fẹ́ni tó ń sọ àtàwa tí à ń gbọ́ kó jẹ́ kó wúlò fún wa kó wá sí wa lọ́mọ àlìjánná kọ́mọ́ sí wa lọ́mọ àná. tíra àfáwa Mustapha Murad Subuhi tí a máa ń ṣàlàyé nírọ̀lẹ́ Jímọ̀ ní mọ́ṣáláṣí wa ní Albasor ní mọ́ṣáláṣí tíra yẹn náà ni a tó ń lò àti ìyípadà ibi tí àáfà ń bá wa ṣàlàyé lọ láti ẹbí oṣù tó ti pẹ́ sẹ́yìn tó ti ń lo oko ọdún kan òun náà ni minahajuli mu'min fi tẹ́ríkìlì muharramat àwọn ẹni ọlọ́run kí ló jẹ́ káàfà ó fẹ́ lójú àwọn ẹni ọlọ́run bó náà ṣe máa ń sá fún ẹ̀ṣẹ̀ àwọn nǹkan tó bá jára mú kí ló dé wọ́n máa ń gbè jùlẹ̀ àáfà wa mú àwọn nǹkan yẹn ní kọ̀ọ̀kan wọ́n mú àwọn nǹkan yẹn ní kọ̀ọ̀kan torí pé n ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run kò ju méjì lọ ntọ́lọ́ ń bá ní á ṣe ká ṣe ntọ́ bá ní á jìnà sí ká jìnà sí so téèyàn bá wá fẹ́ jẹ́ ni ọlọ́run àfi sí pé yóò jẹ́ ni ọlọ́run bìtẹ́ríkìlì muharramat àwọn tọ́lọ́ ń bá ní òdà tọ́lọ́ ń léèwọ̀ ni kó gbé jùúlẹ̀ ìyẹn làáfáwa Mustapha Murad Subuhi wọ́n wá ń ka àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ èyí tá a ti kà nínú tírà àwọn yìí yóò ti fẹ́ lé lógójì sí àádọ́ta láti ibi tó ti fẹ́ tọ́dọ̀ kan tá a ti ń kà tá a ti ń kà àdẹ̀ká tán whereas ó tó kù bàbá mu látòrí ṣíríkù wọ́n mú kọ̀ọ̀kan ká gbẹ̀rùn jùlẹ̀ ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí tí wọ́n fi débi tí wọ́n dé ibi tá a wá dúró sí níjẹjọ òun ni kọjá sí wípé ká fi ọmọ tì sọ́dọ̀ ẹni tí èsè bàbá rẹ̀ ẹni tí èsì bàbá ọmọ káfọmọ ti sọdọ rẹ̀ kódà anabi sallallahu alaihi wasallam ọlẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó sì mọ̀ wàhùwà yá alam fàlìjánnàtù alẹ́ haram kò ní wàlùjánnà adẹ̀sọpọ́nà méjì òun ló lè gbà wá ó yà bí òye ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni kágbọ́mọ ọba fọ́sùn ọ̀tọ̀lẹ́ni tí a lóyún fún ọ̀tọ̀lẹ́ni tá a gbọ́mọ fún ọmọ wa ń jó kọ ẹni tí èsè kínni tí èsè bàbá rẹ̀ ìyá yẹn ló mọ̀ ń tiẹ̀ pé ah òun ti gbọ́mọ ọba fọ́sùn wàhálà ni àbọ̀nà kejì òun ni kọjá sípò ọmọ gangan gbòdì láì pé no mi ò lè mọ ọjọ́ kọ dádì mi mi ò lè mọ ọjọ́ kọ dádì mi kí ló dé dádì mi wà responsible now wọn àná ó lé mi lórí ní ṣe máa jó ọkọ wọn ó kọ ọkọ tí wọn mímí padà lọ fẹ́ òun ni kíni òun ni màá máa jẹ torí pé bàbá yẹn ló take care mi rárá irú ọmọ yẹn náà kò ní wà lùjẹ́ náà torí pé bàbá ẹ̀jẹ̀ ọ̀rọ̀ responsible kọ́ la fi máa jó kọ bàbá wa bọ́ọ̀lù ń ṣe pálásẹ̀ nìyẹn òdẹ̀rú umlẹ̀ àbáyìí ẹ máa pè wọ́n pẹ̀lú okọ̀ àwọn òbí wọn ni bàbá rẹ wà responsible kò wà responsible ó kú kéke ọ̀dàgbà kò tó kú ọba aláyé ọba aláyé ó kọ ẹ̀ lọ́mọ jẹ́ tẹ́ kú lórílẹ̀ kódà tó o bá tún dọ́dọ̀ ọlọ́run ó kọ yẹn wọn ó tún máa fi pè ọ́ lágbájá ọmọ lágbọ́nrín ìyẹn ló wá fà á gbogbo ẹni tó bá já sí wípé wọ́n ń ṣàfitiẹ̀ ìlàgẹ́rì àbí ọlọ́run ṣépè fún wọn òun làáfà àtúnṣe wá mú àdìsí àáfà wa Yezidu ọmọ Shuraik tóun náà lóun rí àáfà wa Ali kọlọ́n kó bá ní yọ́nú sí tó já sí pé yá kọ́tọ́bù alálímẹ́ńbàr tó ń ṣe kútúbà lórí mímbàrí àáfàá wàhálì wọ́n wá sọ ọ̀rọ̀ tó pọ̀ níjọ́ náà lọ́hùn torí pé nínú ìlú Madina náà ti ń sọ nínú àwọn nǹkan tí wọ́n sọ ni pé ẹnikẹ́ni tó bá dábí dí àlẹ̀ fàmọ́ni ahadatha fi ahadathan aw awa muhdithan ẹnikẹ́ni tó bá lọ dáadáa dálẹ̀ ìtí òkì ń sara ìsìláàmù tó lọ dá bídíà lẹ̀ àbọ̀ lọ ran oníbídíà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ fàálẹ́ ìlànàtúlọ́ọ̀ì wálmàlá ìkátì wà náà sí àjìmáìn ìbínú ọlọ́run ìgbéjìnà síkẹ̀ ọlọ́run àti ti màláíkà àti ti gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ní eré yóò máa bárò àwọn èèyàn bẹ́ẹ̀ la yakubalu llahu yawma alqiyamati sorfan wàlá adlan bí àwọn àfáàsì máa ń tún sorfan wàlá adlan wọn ò ní pé gbogbo sí ọ̀ràn yàn tó bá ṣe ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ náfìlà rẹ̀ ó tún wá bàjẹ́ jama wàláì muflisunu ẹni tó sòfònú ó ṣiṣẹ́ amila tó na ná síbà tesla náírà náà hamiya ó ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ yóò tún wọná so nígbà tọ́lọ́run bá gba sí ọ̀ràn tí ọgbà náà fílà sẹ́yìn wọ́n bá gbọ́ ọ̀ràn yẹn gan ọ̀ràn yẹn tó wá kí wọ́n wọlé náà fílà ọlọ́run gbọ́ ọ̀ràn gan ẹjọ́ ṣé èèyàn a máa kó blọ́ọ̀kù sórí ilẹ̀ tí ò ní foundation kọ́ wá máa rò pé ilé dùn foundation gangan tọ́jọ́ ọ̀ràn yẹn kò sí ń bẹ̀ kí gbé yóòbó ní ilé tá a fi tọ́mọ ìrì ní òsè kí ni ìrì ní òwò ilé tí ò ní foundation kankan ìyẹn ló fà á tó fi já sí wípé a gbọ́dọ̀ ṣọ́ra anábì wa ń ba àfa wàhálì wa ń ba á lọ ọ ń ba á lọ ọ wá ní sẹ́yìn rí wàmọ́ ní dúnyà àbí wàmọ́ ní dáa ìlàgẹ́ àbí ẹni tó bá ń pèpè mọ́ra ẹni tí èsì bàbá rẹ̀ tó ń fi rẹ̀ ti sọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí bàbá ẹ̀ àbẹ́ni tí wọ́n ń pè mọ́ bàbá tí èsè bàbá rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ irú ẹni yẹn ń támọ̀ ìlànà ìrìmọ̀ wà líì tó bá já sí pé ẹrú ni ọ wá ń tira rẹ̀ mẹ́ni tí èso lówó ẹ̀ torí pé nígbà náà lọ́hùn àwọn tó bá jẹ́rú olówó wọn aláàbùdù wà máa màláka lè sẹ́ yídìí ẹrú àti ń tọ́ bá nítolówó ẹ̀ ni eré ọ̀sẹ̀ pé wọ́tọ́ ọba ti fẹ́ ẹrú lóbìnrin gbogbo ọmọ tẹ́ ẹ bá ń bí olówó ẹrú ló ṣe kí ni òun ló làwọn ọmọ toró òun ló ní ìyá tí ń bí máa ń fún ọ gbogbo ọmọ tí bá ń bí náà ta lónìí ọ̀gá ẹ̀ náà lónìí so ńlọ fàtọ́ yẹ pé tó ìwọ tó bá dípò tí ẹ̀wà fẹ́ẹ́ fẹ́yàwó nẹ́tíwọ́ọ̀kì wa le díẹ̀ wọ́n lò lè lọ wá bí irú ẹrú kan kọ́ ọ fẹ́ tó dẹ́rù ṣe kí ni ó wà chípa sọ ọ́ kẹ̀mọ̀ pọ́ mọ́ pami sínú so gbogbo àwọn ọmọ tó o ń bí ìwọ náà kẹ̀mọ̀ pò bí fi ní kíyàwó rẹ̀ ó kúrò ní òkú ẹrú almohim ẹni tó bá ń ṣàfitì ààrẹ lọ sọ́dọ̀ ẹni tí èso lówó ẹ̀ abẹ́ni tí èsè bàbá rẹ̀ fàálẹ́ ìlànà tù làánà kó máa bá wàlìmàláyíkà làánà àwọn màláyíkà ìgbéjìnà ìbínú ọlọ́run ìbínú àwọn màláìkà àti bínú wa nọ́ọ̀sì àjùmáyìn àti bínú gbogbo èèyàn kọ́ máa bá rú èèyàn bẹ́ẹ̀ láyàkúbálù lọ́wọ́ mi ní òye ọmọ ìlàkìyàmọ́ ti sọ́rùfán wà láàdìlán ọlọ́run ní gbà gbogbo ìjọsìn ọ̀ranyàn rẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ bákan náà àwọn ìjọsìn náfìlà ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní Imam Bukhari àti Muslim àwọn náà gbà wá. bákan náà àfáà wa Abu Dharri ọlọ́run bá ní yọ́nú sí wọn àwọn láwọn gbọ́ tànàbí sọ báyìí wípé wọ́n ní láìsàn mi ń rọ́jú lé ìdáà lè gẹ́rì àbí ìwàhùwà ya alámùwú ńlá kàfàrà wọ́n ní wàmọ́ ní dáà má láìsàn làwù fà láìsàn mi ná wálé yàtàbá wà mọ́kọ́ àdàwù mi nà náà wàmọ́ ń dà àárọ̀ jù láńbẹ̀ ló kú fúri àwọn kọ́ lọ́ọ̀yì wà láìsàn kàdálíkà ìlà àárọ̀ àlẹ́ yìí sẹ́dáàdì sàfẹ́ kàyà àdìsí ńlá ni mas'ala tó fẹ́ yanjú pọ̀ anabi sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá ń pàpè mọ́ rẹ̀ ń tí èsì bàbẹ́ tó sì mọ̀ pé bàbá òun kọ́ tó ń fira rẹ̀ tì sọ́dọ̀ ẹ̀ ń tí èsì bàbẹ́ ó ń tàn yín lákàfàrà yóò di kìbìrí lọ́dọ̀ ọlọ́run ṣẹ́dá àwọn tá à ń ká yìí wà láyé àwọn èèyàn ká kún náà lu o àìmọye ọmọ àti láti fi tì sọ́dọ̀ bàbá tí èsì bàbẹ́ àìmọye àwọn ọmọ tó jẹ́ pọ̀ kọ bàbá wọn kí wọ́n ń jẹ́ tó jẹ́ pé ó pẹ ẹlòmíì ń jẹ́ ẹ wo ṣe mi ṣe kiri eléyìí o bákan náà ẹni tó bá wá já sí wípé n tí è ṣe tiẹ̀ òun lòun náà ń kílèmù ilé tí è ṣe tiẹ̀ ó lòun lòun ní mọ́tò tí ṣe tiẹ̀ ó lòun lòun ní owó tí ṣe tiẹ̀ ó lòun lòun mi ná kìí sára mùsùlùmí kódà wálé wúmi náà náà ọmọ bákan náà àdìsí tí wọ́n sọ pé wà máa ń dà àárọ̀ jù láńbìlì kúfúrì ẹ ń bá wá pe èèyàn kan ní kèfèrí àáfà ìkèfèrí ni ọ́ kí ló dé ó nítorí pé ẹ̀ ló tẹ̀sùbà ni à bọ́ bá di kèfèrí kí ló dé ó lẹ́ ti ṣe bídíà wàkúlù bídíà ti ń kúfùrù nínú mínájú wọn mínájú àwọn tẹ̀fírí ó nítorí pé ẹ ṣe báyìí kíù ẹ di kèfèrí ó láàfà kèfèrí ni yín o kèfèrí bí ìwò kí ló dé torí pé lánàá tẹ́ kíyàn mórí tẹ́ tẹ̀ beze 30 ti di straight wọ́n bá sáré akúfúrú lé lọ́wọ́ àáfà ọ̀yọ́kù ònà kí ni mílà ọ̀yọ́kù ònà ìsìláàmù kò sì sàkẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ó ti sáré fẹ́ o ìwé ìjà ànámọ̀ lé lọ. anábì wa sallallahu alaihi wasallam kọlọ̀mbá ni kí ànábì àbí èèyàn pé èèyàn pé àdúwù lọ ọ̀tọ̀ ni ìwà yìí ń bá já pé ni ìwọ tó bá pè lọ́ta ọlọ́run ọ̀yà àbú ẹkún pé é kí lẹ pè mí èmi ọ̀tọ̀ ọlọ́run àfà ọ̀tọ̀ ọlọ́run èmi wà lẹ́ ọ̀rọ̀ ọbú ni ká pèyàn lọ́ta ọlọ́run ọmọ túmọ̀ ọ̀tọ̀ ọlọ́run tí ọ̀wọ̀ náà níjọ́ tọ̀ ọlọ́run ìwọ rò pọ̀tọ̀ ọlọ́run ní wàlùjẹ́ náà jama ọ̀tọ̀ ọlọ́run tó ní wàlùjẹ́ náà ẹnìkan ọ̀tọ̀ ọlọ́run ní ọ kèfèrí ní ọ ìwọ náà bá ara rẹ̀ nìgbé <laughs> ìwọ kèfèrí fúnra rẹ̀ à àáfàá ẹ̀yọ́ ọlọ́run mọ̀jà adìkè fèrè wọ́n sì ṣe alọ́ta ọlọ́run àwọn ọ̀fẹ́ ẹjọ́ ta ìsìláàmù lọ ká jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ló jẹ́ àmọ́ tẹ̀lé tọlọ́run àpadà sí àfinísẹ̀ ìsìláàmù ọlọ́run bá wa anábì bá pé èèyàn àbò pé èèyàn ní ọlọ́run wà lẹ́yìn ọ̀rọ̀ rí ànábì ní ilá àárọ̀ àlè na ilá àrọ́jà àlè ẹni tó pè ní kèfèrí tí èsè kèfèrí wọn ìwọ tó pè yàn kèfèrí ìwọ ló di kèfèrí kèfèrí yàn wà bọ ìwọ tó pè yàn lọ́ta ọlọ́run ìwọ ló padà dọ̀ta ọlọ́run kan yìí jẹ́mọ́ ọ̀rọ̀ ìdàbí eré ni wọ́n ń ṣẹlẹ̀ sáwọn èèyàn tí wọ́n fara àwọn èèyàn tọ́já sí pé ikú kíkú làwọn náà ń kú ọlọ́run jẹ́ akú sí mùsùlùmí òdodo ń sẹ́rẹ̀mí àti yín ẹ mọ́ gbà ròrí kí ròrí ìròrí tẹ̀fìríyà fíkọ̀ tó ń tẹ̀fìríyà àwọn tẹ̀fìrí náà máa ń ju kúfúrù kódà wọ́n fẹ́ ká fara gbogbo ọmọ eléyìí kèfèrí tọ̀hún kèfèrí eléyìí náà kèfèrí ọlọ́run abiyamọ́sà wá ń kèfèrí o ó ní ni ọ́ kí ló dé torípé ọ̀nà ọmọ lọ́wọ́ àti àwọn jàmáà báyìí ni lọ́bàá di kèfèrí kèfèrí tiẹ̀ tí a wá sébù tó báwọn ó ti di tọ́rọ́ ṣe kí ni o tọrọ fọ́nkálé kèfèrí ń bẹ lóòótọ́ nàwákìdùl ìsìláàmù ń bẹ táwọn afá àti kàńtọ́ máa bá ìsìláàmù jẹ ṣùgbọ́n orí èèyàn kò sí nàwákìdùl ìsìláàmù àbótí ẹ̀rú ọlójú gan lọ́ba sáré ń ju kúfúrú ìlú ìjọba ìjà sọ̀rọ̀ kèfèrí kan yìí àbí kọ́ ọmọ lọ́ta ọlọ́run ọmọ àáfàá wa fẹ́ bọ́ síbi ń tọ́kẹ̀ ẹ̀yin obìnrin gbọ̀ngbọ̀n ẹ̀yin obìnrin mo rò pé ń gbọ́ mi fi ṣáàrìà àáfàá ní lára ọ jẹ́ èèwọ̀ tó yẹ kí mùsùlùmí ọ ṣọ́ra fún òun ni ká máa fi runkúrun ọ̀nà tó gbà ka ọkùnrin ká jẹ́ kéṣù wa látara àyàwó wa pẹ̀lú kọ́ máa ìyẹn ló fi káwọ ọkùnrin àwọn ìbéèrè tó wá máa ń wáyé lọ́dọ̀ ẹ̀yin obìnrin gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹ ti tàfà nánà ẹ ti go ẹ ti go extra mile nínú ọ̀sọ́ débi pa àwọn oríṣiríṣi nǹkan wá ń bẹ tẹ́ fi sí irun yín ẹnìkan mọ́fúlà ẹnìkan kínníkan ẹja máa bọ́rọ̀ bọ̀ wàlìmọ̀tàfà lìjà gbogbo àwọn obìnrin tí máa ń fáìlì eyín tí wọ́n máa ń fi èjì wọ́n ara wọ́n fáìlì eyín wọn eyín méjì sẹ́yìnpé tóbìnrin bá péjì tàbí sàlámù aláìkùm aláìkùm sàlámù tó bá kọ́ fẹ̀yìn sí yín náà tẹ́ ẹ bá kọ́ rí èjì àáfà orí yín lè fò lọ kọjá pé Saudi Arabia wọ́n ti lọ sí kíni o wọ́n ti lọ bá yín yé àáfà ilé ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin aṣẹ́wó tán máa ń fi aṣẹ́wó ṣiṣẹ́ wọ́n máa ń péjì not natural èjì o artificial one wọ́n wà dọ́gbọ́n torí pé wọ́n ó máa ń jẹ́ kóbìnrin ọ̀rẹ́ wà tó bá ti lára níbi àwọn àlàfo kan láàrin eyín ẹ̀ tẹ́lẹ̀ bá ti fẹ́ yín ìwé mọ́sẹ́ àbọ̀rẹ́rìn mọ́sẹ́ ṣàtàrà máa rẹ̀ èyí tẹ́ ẹ bá kọ́rẹ́jì o ọkùnrin mi ò lè má lè sùn mọ́ nítorí kíni o ká bá ní mójútó àwọn ọmọ yẹn torí tọlọ́hún ẹ bá ní mójútó àwọn ọmọ tí ń pariwo torí tọlọ́hún àáfàá ní wàlíwá ṣímọ̀ àsára tí ṣẹ̀ríà tó kọ̀ fẹ́yìn obìnrin òun ni àwọn tàtú àwọn nǹkan tẹ́ ẹ máa ń kọ sára ìwọ tó bá já sí pé wọ́n kọ́ sí ọ lára láti kékeré nígbà àjà ìlíyà ìwọ náà tún gbọdọ̀ àwọn obìnrin míì tí wọ́n fẹ́ lọ dábẹ́ fọ́mọ wọ́n wà láwọn fẹ́ gba gbọ́dọ̀ sí máa gbìnà wọ́n láwọn fẹ́ gba nǹkan kan àwọn fẹ́ gbẹ̀jẹ̀ wọ́n wà á kọ àwọn àwọn àbí wọ́n lè ya ejò wọ́n lè ya ọ̀pẹ kódà ìlú míì wọ́n á máa bá a kọ alihamudulilayi wọ́n lè bá a kọ ọpẹ yẹmí wọ́n lè kọ ókọ rẹ̀ kankọ sáàkì sáàkì rọ̀nù wọ́n wàá kọ sáàkì <laughs> ọmọ mo dúpẹ́ ọmọ borí owó ọmọ bọ́lá ńlé wọ́n wàá bá a kọ sí ara tàbí kán bá a kọ ọmọ bọ́lá ńlé tàbí kán bá a kọ eyín fújowó wọ́n wàá fi ọ̀bẹ yálà inú tiẹ̀ náà máa wá dùn pé ah, yóò tó dé wọn fáyìn sí ṣẹ̀ríà ò faramọ́ gbogbo ká máa yára hmm? ṣẹ̀ríà fẹ́ ká sọ́ra fún un àáfàá ní gbogbo ohun tá a sọ yìí aráàmù nínú òfin ọlọ́run nítorí àdíìfì anábì sallallahu alaihi wasallam anábì ní làánà lọ́wùlíwáṣílátà wàlìmọ̀sáúsílà níbòmí ó ní wàlìmọ̀ọ́súlà jẹ́mọ́ gbogbo àwọn tá a bá jóbin ìwọ tó bá jẹ́ yá dírẹ́sà obìnrin lè kọ́ sẹ́ yá dírẹ́sìn ṣùgbọ́n sẹ́ yá dírẹ́sìn tiẹ̀ o ò ní máa jórun ná o lè máa tà láwọn area èṣù ṣùgbọ́n mo fi ń dán ọ lójú pé ó máa lówó lọ́jà àwọn eléṣù lọ táwọn èèyàn bá ti mọ̀ pé wọ ẹlẹ́yà eléyìí kèé jórun náà ó dẹ̀ mọ̀ ń pa aṣẹ́ yẹn a máa ṣe weaving a máa ṣe plaiting a máa ṣe tọ́lọ́wọ́ a máa ṣe sùkú kọlọba eh, kọlẹ́sẹ̀ kọjú sọ́kọ ìpàkọ́ mùsùlùmí èjẹlẹ́dẹ̀ ìpàkọ́ àgbò <laughs> gbogbo orú àwọn ọ̀rọ̀ dáadáa báwọn tọ́ ọba máa ṣe wàláì tọ́ ọba àwọn obìnrin kan ṣe sẹ́yìnbẹ́yìn obìnrin láàrin ara yín ẹ mọ́ bára yín wá kọ́sọ́mà ọlọ́ba yín ṣe báàgì yìí náà umu okene ni wọ́n dẹ̀ mọ́ ṣe èlò ọba yín ṣe náà six thousand èmi náà ó ṣerú ẹ̀ ẹnìkan náà tó tọ́lọ́ba yẹn ṣe umu lágbájá ni látara báàgì kan tó ṣe dáa o lè ṣe báàgì thirty yes or no tọ́ ọba márùn-ún ṣe náà àwọn oní weaving àwọn oní kílókọ rẹ̀ àwọn ọlọ́wọ́ àwọn oníkọ̀lẹ́sẹ̀ nǹkan nǹkan ní ọmọ wọ́ọ̀kì ó dẹ̀ máa rówó rẹ̀ ń bẹ̀ o ò nídìí kọ ẹsẹ̀ máa wá àwọn irun two five irun àwọn aṣẹ́wó tẹ́gbẹ́ gbogbo ayé wọn ni wọ́n ti bàjẹ́ nígbà wọn bá bóra tán wọ́n tó ṣerun bí irun èṣù wọ́n tó ti ya wèrè wọ́n tó gbẹ̀rún orí ibú kan sójú wọ́n wà tọ́ gbogbo àwọn kẹ́ni ìsìnrìn wèrè kan síbi ojú wọn ìmí ìtúnyìn olórí burúkú igbá aya rẹ̀ yóò tún yà wọn nǹkan bẹ́ẹ̀ ìmí máa fi ṣe sírù wọ́n máa fi ṣe ọkùnrin tó bá ti lè wo ìwò ara rẹ̀ báyìí ó ti mú làákà rẹ̀ àfà tó bá ní ọ lọ fi gbowó owó withdraw atm yóò withdraw rẹ̀ toró ti àǹjànú ṣe kíni àǹjànú ti nẹ́tíwọ́ọ̀kì ọkùnrin yẹn títójú àwọn onísìnà rí kò sọ ìmí ò ti gbowó ẹ̀tàn fóbìnrin kójú ò tó là pé eh, eh, eh, two million two million na lady go sọ pé oh, o ò lè gba two million láàrin kan tó bá jẹ́ pé personal account ni one million ló lè ha iju kí wọ́n ṣe fóbìnrin yọ́mọ̀ bá múfù láàrin mẹ́ta one million lónìí one million lọ́la one million ó ti gba tán tí wọ́n bá di ìgbín àfẹ́wé àfẹ́ nǹkan ọbẹ̀ ó ti sá lọ. alimoyi gbogbo àwọn tó bá ti ń ṣàdánwò àwọn náà máa rí kíni wọ́n máa rí àdánwò ṣùgbọ́n tọ́ka wa ni wípé àwọ̀ onídìí ká fi runkúrun làánà lọ́wọ́ lìwàásílà wàlìmùsítáùsílà àtiwọ́ tó fi runkúrun àti hairdresser tọ́bọ̀ ọ̀sẹ̀ Bob Marley tọ́bọ̀ ọ̀sẹ̀ attachment tọ́bọ̀ á di nǹkan márùn-ún rẹ ẹjọ jìyà níwájú ọlọ́run ni ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam gbogbo ìwọ tó bá mọ̀ nípa irú sẹ́ẹ̀sù yẹn tí wọ́n náà wá ń ṣe ọ̀daràn níwájú ọlọ́run ìwọ gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan ló ní àlálì ó sì ní kíni àrámù ìwọ wá fókọ́ọ̀sì àlálì kó o fi kíni ilẹ̀ àrámù ẹni tó fi runkúrun ọ̀daràn níwájú ọlọ́run ẹni tó tún bá a fi irun kúrun ó lè jẹ́ àdírẹ́sà ó lè jẹ́ obìnrin àdúgbò kan tó mọ̀ nípa ẹ̀ lọ́wọ́ bá a fi irun kúrun ìwọ náà rógun wájú ọlọ́run wàlíwáṣímátà wàlímọ̀stáóṣímà àwọn tí máa kọ nǹkan sára àwọn tí máa ya ara ó débi ìwọ eh, jama àti ẹ̀dúpẹ́ ọlọ́run ayé òsè kíni ayé ọ̀kọlà mọ́ ṣùgbọ́n ayé ọ̀kọlà mọ́ kọ́ ni ọ̀jáwọ̀ ọ̀kọlà torí pé Islam ò ṣe kíni ọ̀faramọ́là torí pé ó tún lè dọ̀ọ́ láńtà àrùpà ayé ọ̀gbà mọ́ ká tún ṣe kíni o ká tún gbà sáàmù wa kọlà àwọn òní kọlà táyé ìparẹ́ ah, àjẹmọ́ ẹ̀gbọ́n tá à ń sọ yé bí skin skin awọ ara wa ṣe a àgbọ̀dọ̀ yá ní nǹkan kan èmi kọ́ ni mo ní awọ ara mi Ọlọ́run ló fún mi mi gbọ́dọ̀ ṣàbòsí sí i ẹ ninu nínú ṣẹ̀ríà àáfàá wa ibùdó lọ́kọ́ yìí wọ́n lọ́n bá ní sanwó lẹ́sàn-án àtàwọn àáfàá míì ìgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ nípa káwọ̀ bàtà ẹ̀yin obìnrin mọ̀rọ̀ wá nítorí tọ́lọ́run ká gbọ́n tá à ń sọ yín wí. anábìlá kan sallallahu alaihi wasallam ká máa fẹsẹ̀ kan rìn bàtà rẹ bá já àáfàá o di ó lọ ọ̀gbọ́dọ̀ wà rò pé ah kí wọ́n fẹsẹ̀ méjèèjì rìn ìyàwó ẹsẹ̀ kan ẹ̀ ń bá rí mi ó tún ẹ̀wẹ̀sẹ̀ kejì ṣe kí ni o ọjà rárá kó méjèèjì dání ni tọ́ba fẹ́ kàn máa o lè kó lérí kọ́ ọmọ rúlọ̀ wọlé ní wàhálà ilé ayé rẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ wọ ẹsẹ̀ bàtà kan kó o ṣe kí ni o kọ́ ọmọ ẹsẹ̀ kan rẹ̀ àwọn àfáà ní kí ló dé wọ́n ní pé alábòsí ni ọ ẹsẹ̀ tó fi bàtà sí òun òun kẹnu ẹsẹ̀ kejì tó fi bàtà sí ó ṣe kí ni o ó ṣàbùsí ẹ̀ à ń fi kan rìn lẹ́sẹ̀ ìkan pẹ̀lú bàtà àwọn àfáà lọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀bọ̀ méjèèjì àbí kọ́ wa máa di bẹ́gbẹ́ ọ̀ wa máa fẹsẹ̀ wọ́ kejì náà lọ túrúrú ọmọ wa di omi ń wọ̀yàn rìn túrúrú ọmọ wa wọ̀ lọ túrúrú tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ ọ kò dá ní odi sẹ̀lẹ̀ nù ọ̀sán àti òsì tí <laughs> bàtà ló nẹ́tíwọ́ọ̀kì bàtà ló ṣe kí ni o kí ló fẹ́ li o sojá wọn rí ọ pé bàtà ṣe kí ni o ọjà tọ́lọ́ òfin ni kò oríṣi mẹ́ka tàbí kọ́ wá sílípàsì kan rà ẹ tó wà nábì wa Muhammad sallam ànábì tó kọ́ṣọ̀ wa pé ìdajì ara wa gbọ́dọ̀ wà lóòrùn kí ìdajì ọwà ń bòjì nínú àdìsí tó lálàáfíà yàtọ̀ sáwọn aburú tó lè kàn wá ń bẹ̀ àwọn àáfàá alábòsí tún ni ìdajì ara òun fìyà jẹ ìdajì ara ọ̀sà lóòrùn ìwọ kó o ní ọlọ́run lónìí ọlọ́run kẹfọ́ ni lò dáadáa jẹ́mọ́ sẹ́ni mo ti yà lọ ní ìsìn àti mú nǹkan mélòó wá báyìí méjì bàtà àti kíni o kí ìdajì ara wà lóòrùn kídájí ọ̀rọ̀ wà ní gbòjì ṣẹ̀rí ọ̀fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìwọ tó o bá wá ń kọlà tó o sáǹkà sọmọ lójú ó ní kẹ́kẹ́ náà máa kọ́ fámìlì ìwà ẹ̀mọ̀ ńlẹ́ o fámìlì kẹ́kẹ́ ó ní gọ̀ọ̀bọ̀ bá mú ni tiwa bàbá gọ̀ọ̀bọ̀ ẹ wá fi gọ̀ọ̀mù gọ̀ọ̀bọ̀ yẹ kẹ́ fi gba kẹ́ lọ fi gbowó lásò rọ̀ọ̀kì ó ní ní fámìlì àwọn pélé làwọn máa kọ fámìlì àwọn eléyìí àwọn máa kọrú làbáyìí ni jama awo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ dórí one one ẹ mọ̀kọ́ one one sọmọ lójú ọ̀rẹ́ mẹ́ta ẹ mọ̀kọ́ sí lójú máínọ́ọ̀sì ẹ mọ̀ yà sọmọ lójú àwọn dèdèrè kan bẹ tó máa ń kọ̀ nǹkan sọmọ ń kùn abẹ́yìn òrírí ó tún wà àwọn èèyàn tó wá sò wà àìgbàgbọ́ yé débi pé wọ́n á tún kọ ó kọ ọlọ́run síkùn ọmọ kọ alihamudulilayi síkùn ẹ̀ ó ń bẹ́ ń kùn rẹ̀ dòní wọ́n ya wàhálà ọmọ bíi wàhálà táwọn afáàfin máa ń tu yẹn <laughs> àwọn kàkó pé sọ ọlọ́run ni wọ́n kọ́ bá ya wàhálà ni mo ní ah, ọmọ nígbà kéke ẹ̀fìyà ọmọ yẹn ṣàbòsí ọmọ yẹn kẹ́ sanwó tara fún nígbà ọba dàgbà àáfà wọ́n sá ọmọ yìí nìkan wọ́n kọ́ ya wàhálà wàhálà ayé nígbà wọn wá yà wọ́n wá ti ọpẹ́ ní fọlọ́ yọ ọmọ gbọ́ kọ́ lọ́wọ́ sóyà àbí òye wàjẹ́mísọ̀ wàlìmọ̀tànámísọ̀ ẹ̀yin jàmí eléyín àbí ẹ̀yin jàmí àtọ́já sí pé kíni ẹ máa rọ eyín ẹ máa fáìlì eyín ẹ máa fẹ́ fi àlàfo séyín tọ́jẹ́ pé kíni wàlìmọ̀tàfàlìjáàtì lèlè húsìnì ẹ̀yin tọ́já sí wípé ẹ máa ń fẹ́ fáìlì ẹ̀ nítorí kíni kò ní kẹ́ ẹ lè torí ẹ wà ní. alimogajirati khalkala àsẹ́yìn lẹ́ ń yí ẹ̀dá ọlọ́run po gbogbo ẹni tó bá ti lè ń ṣe irunkírun tó ń soge kóge tó ń ṣèranù kíranù ẹ̀ ń ba súnà ọlọ́run ìyẹn la ṣe ń sọ fún gbogbo wa ṣe é lásìkò tá a wà yí àsìkò àdánwò ni adha zamanul fitna walbala àwọn ọmọ lónìí tí èdórí àwọn ọmọ tó ń lò jab wọ́n fẹ́ jayé wọ́n fẹ́ ṣó pé àwa náà rí ta àwa náà rí táwọn gbogbo ń tá a kàálẹ̀ yìí làwọn náà ń yapa rẹ̀ wọ́n fáìlì eyín wọ́n fi nǹkan oríṣiríṣi sorun wọn pọ̀ wọ́n ó tún yọ àwọn nǹkan kan nínú eyín wọn yàtọ̀ sí èyí tí wọ́n fáìlì gbogbo eléyìí alimutagayirati lẹ́kàlkìlá bí ìgbà téèyàn máa máa sọ pé bọ́lọ́ ń ṣe dámi ọ̀tẹ́ mi lọ́rùn ni gbogbo àwọn tó bá sì yí ẹ̀dọ́ ọlọ́run pé wọ́n jí àjọ gbé dàlùkì àmọ́ ìwọ tó ń bóra ẹ̀ sọ́kẹ́ ìwọ náà ṣé o ò ní láàka ìní wàhálà èmi rè mo dúdú inú mi dẹ̀ mọ́ ló pé mo dúdú ìwọ tó o bá pupa jẹ́ kí inú rẹ̀ ó dòpò pupa ìwọ tó o bá ti pupa mọ́wùlẹ̀ sọ pé o fẹ́ di dúdú àwa tá a dúdú náà ó ti tẹ́ lọ́rùn àwọ̀ ọ̀fẹ́ di pupa tẹ́fọn bá ba ìwọ tó bá jẹ àwa títí ẹni wọ́n kọ̀ mọ́ ọlọ́run wá dán ọ̀sá áfíríkà inú rẹ̀ tó wá dùn ọ̀sá fẹ́ dàbí ọmọ amẹ́ríkà ó fẹ́ dàbí ọmọ saudi ó bá bẹ̀rẹ̀ sí ní bóra ó bá ń bleach ó lóun ò bóra òun tóní ni òun skin ni ni tọ́wọ́ bá bọ̀ ọwọ́ tó bá ti tì ọwọ́ yóò lè ní ìbàrí ohun mi kà ilé ọmọ rí o wọ́n lọ ya wèrè fúnra rẹ o ọlọ́run méje sún òrí agbámú o àáfàá ní gbogbo orú àwọn èèyàn báyìí àwọn náà yí ẹ̀dọ́ ọlọ́run po ìwọ tó ń bora ọwà nínú wọn sẹ́wọ̀n pé odidi ààrẹ kan lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ bá gbàgbé ìyàwó ẹ̀ fẹ́ lọ ṣe nǹkan kan ló yíra abẹ́ẹ̀ ti gbàgbé ni ààrẹ wa náà àwọn ààrẹ tó wá láti ilẹ̀ yorùbá ni o níyàwó ẹ̀ bá fẹ́ lọ ṣe nǹkan kan àáfà bá yíra plastic surgery kan surgery mo lọ bá rọrùn fáwọn èèyàn kan dàbí màláìka àwọn ọba ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ló ń tilẹ̀kùn máa kọjá rí màláìka adúgbẹ́ta wa Muhammad sallallahu wa fọ́tò bá ń o yọ ọmọ ẹni fọ́tò ee fọ́tò fẹ́ jẹun fọ́tò ní ẹ̀ máa <laughs> ọfẹ yọ ní bá dami sínú fọ́tò ànábì ọfẹ wọ́n sọ yọ fọ́tò ànábì nù asọ ná yọ fẹ sọdá yọ ọ̀nà kan tí yóò fi máa lọ sọ ṣùgbọ́n adúgbò ẹnìkan kan ò tiẹ̀ wọn bá ànábì ṣe rí lẹ́yìn ìròyìn tí wọ́n kà fún wa nù tíà ọlọ́run yára ànábì tó bá dijọ́ gbé ní alùkìyàmù. àáfàá ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì yìí sámánù kẹlbì wàdámì haramun wàkẹ́sbùl wàlàánà lọ́wùlíwá ṣímà wàlìmọ̀stáwó ṣímà anábì nínú àdíìtì kan gbogbo owó tá a bá rí bí ajá gbogbo proceeds that emanate from rearing dogs àfà ó ajá ọ̀daràn wájú ọlọ ó ẹlẹ́dẹ̀ ó kẹràn níwájú ọlọ ṣùgbọ́n owó tá a bá rí níbi tó ní í ṣe pẹ̀lú àwọn ẹranko yẹn ajá wà nínú wọn wà dáàmù tó tún jọmọ́ bíi kíni bí ẹ̀jẹ̀ haramun ẹ̀rí gbẹ́rù yẹn kó bí àwọn sẹ̀kẹ́ tá a máa jẹ́ ńgbà kan tá a máa dùn ya wọ́n ti ṣe yọ́ọ̀dà bí ẹ̀dọ̀ wọ́n ti fomi gbóná bọ̀ àwọ̀ àtò ẹgbẹ́ mi kó twenty twenty twenty kọ́bọ̀ ẹgbẹ́ mi kó fifty kọ́bọ̀ ẹgbẹ́ mi kó five kọ́bọ̀ nígbà tá a fi máa lọ sùkúù fẹ́ lódò ibi ìfẹ́ ló secondary school ní èsìn odò na ma máa pe ibẹ̀ náà ti máa pa ẹran nígbà kan àáfà tó bá pẹran báyìí náà àwọn ìyá kan ti ń bẹ wọ́n ti gbé abọ́ eléṣù kí wọ́n ò ṣẹ̀jà mọ́ wọ́n ó gbé a ah, wà láìsẹ ìṣẹ́rí àìmọ̀ kan ọ̀dà gan àìsàn burúkú ni gbogbo ọtọ ọmọ ah, ó ti jẹjẹ kú jẹ o ó yẹ kára rẹ ti máa rùn wà á rẹ kálukọ́ ọmọ wa jà sí ẹ̀yẹ tètè lé mi lóhùn ó ti fẹ́ tán o kò gbọ́dọ̀ tán o ẹjọ́ torí ọlọ́run o ètò ń gbóná fẹ́ jẹ́ o kí ni ń gbóná ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà ni yọ̀wá rí bí ẹ̀dọ̀ èṣù nìyẹn anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo owó tá a bá rí látàrí eléyìí haramun jẹ́mọ́ kí ló pè kọ́wá tí ìtàn wà kẹ́sìbù lìbàgì yìí àáfàá ní ń jẹ́ bàgíyù ní pé ọmọ iṣẹ́ òun náà ọlọ́run ọba àlejò ọlá ó fẹ́ ká mọ̀ pé àwọn burúkú làwọn eléyìí ẹ̀ wà láàánà wá ṣímọ̀ wà lè ó gbogbo àwọn onítàtúù gbogbo àwọn tọ́já sí wípé wáṣímù wọ́n máa ń kọ nǹkan sára ọlọ́run ọba àlékí ọlá tó sẹ̀bi ilé wọn wà á kílà rìbá gbogbo àwọn tí ń jẹ rìbá àwọn olówó èlé bákan náà àwọn tó ń jẹ́ wọ́n jẹ rìbá wà mọ́dá wà mú kílà wọ àwọn yẹn náà ọlọ́run ọba àlékí ọlá bínú sí wọn ọlọ́run kọ́ lèmi àti ẹ walmosowirin bákan náà àwọn yàwòrán yàwòrán ibi ọ̀rọ̀ fọ́tò ti ṣe kíni tó ti wáyé nìyẹn ọlọ́run bá bínú sáwọn náà almohim gbogbo àwọn tá a kà yí ká lọ mọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ àbáwọn nǹkan kan ń bẹ tá a rí páwọn èèyàn ń ṣe mọ́tò rí páwọn èèyàn ń wọgbó lọ ìwọ náà mọ́ wọgbó sàn pé ẹlòmíì rí èèyàn báyìí ó rí tó sì kónú tòó ee eh, sọ́kàwé lókòsì ẹlòmíì kọ́ ni pé òun náà lọ́gẹ́ kò bàtà rẹ̀ ọ̀dá ni lójú oṣù òun náà tó fẹ́ tíráì rẹ̀ tòó òun náà bá ṣe kí ni ó tó kó nu ẹ̀ mùsùlùmí gidi tó bá sọ pé nǹkan báyìí ọfà bínú ọlọ́run jama kí ni ó ṣe yóò kó mbẹ pàápàá tó bá ti gbọ́ gbólóhùn làánà jama gbólóhùn kí n mọ̀ pé ọlọ́run mọ̀ àbísọ́ ẹ̀ sọ wa. bákan náà àáfàá níwọ̀n bá ń tá a sọ ń bẹ̀ ọ́nà ṣùgbọ́n kásáré fi kún ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá fẹ́ ṣènáwó pàápàá tó àjọmọ́ náà wo wedding obìnrin mi ò bá gbàgbé gbogbo tó ti kọ́ lóṣù náà ẹ wà rí ìyàwó náà òun náà ti á sàwọn irun tí irun rẹ̀ ń dín róbó irun ìyàwó náà mọ̀ wá dín róbó irun tiẹ̀ náà mọ̀ wá dùn nílọ́jọ́ ìdáná rẹ̀ òun náà wà máa ranjú kí wọ́n máa fún olówó kọ̀mọ̀kẹ́bìnrin ọlọ́wọ́n ba lòun rí báwọn ọ bẹ́ẹ̀ ṣe nìkan tó wọn wọ́wẹ́ di orí ibu aṣọ àwọn aṣẹ́wó aṣọ white wèrè báyìí tó transparent wọ́n tó wọn gé kéèkì àtọ̀ get ready cut your life yìí wọ́n bá gélé ayé ẹ̀ dèdèrè táwọn mùsùlùmí ṣe sọ fún yín kì í sọ̀rọ̀ báwọn lọ àwọn èèyàn bínú dìde ó dèdèrè eléyìí fẹ́ kí ní ìtẹ̀jú márùn-ún engagement àmọ́ di alága àdé alága àbẹ̀rẹ̀ àwọn obìnrin yẹn tán ti ya sẹ́wó tán ti ya wèrè ìmí àmọ́ sọ fún wa pé òun mọ̀ yàásín o yá àmọ́ ka yàásín rádà rádà rádà rádà yàásín yálẹ́kùránì làkíní ètò ti kọ́ lẹ́nu àwọn ọmọ onífújì yóò ti á díẹ̀ sórí bẹ́ẹ̀.

àwọn nǹkan míì táàfọ́ òtò dáàkọ́ ń bì tó ní í ṣe pẹ̀lú àwọn òbí ẹja ṣe kí ni o ẹja mójútó. àáfàá ní mọ̀ndà ìlàdọ̀láàlàtí haúsánà súnà táǹsẹ̀ yìí àtàn àáfàá ní ká tó lọ́ọ́ mọ́ nínú àwọn nǹkan míì tó tún yẹ ká ṣọ́ra fún òun ni ká pe àwọn èèyàn lọ síbi dọ̀làálà àná àbí bẹ́ẹ̀ kọ́ kọjá sí wípé a ti gbìyànjú láti jẹ́ pé sánà súnà tán a ti wá wo súnà kan ìlànà ànábì kan a wà fi replace ẹ̀. afa ní ká lọ́ọ́ mọ̀ àdìsí kan bẹ èyí tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ tó ní máa ń sánà súnà tá ń sẹ̀ yí àtàn ẹni tó bá fìlànà bú lélẹ̀ kánà àléyìí wíṣírù àwà wíṣírù mọ́nà àmìlà bí abọ́míbá di àáfàá ní gbogbo ẹni tó bá tún lò lànà bú yẹn ẹ wo àwọn orin tó ń gbẹ orin wa ikú ti gbẹ́ nìsín ṣùgbọ́n wọ́n ti pọ èso orin yẹn sí ara àwọn ọmọ kan gbogbo orú àwọn ọmọ táwọn náà bá tó ń kọrin sótìyé ẹni tọ́jà pé òun lọ́kọ́ kọrin yóò máa ṣe kí ni o yóò máa gbèsè yóò máa gba commission bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe lè gba commission aláàdá ló tó lè gba commission kí ni o ẹsẹ̀. E àáfàá wa má díìsì kan wá àdíìsì mùsùlùmù ni látọ̀dọ̀ àáfàá wa àbú rírà anábì ní mọ̀ndá ìlàbọ̀ láàlàtín ẹni tó bá ń pa àwọn èèyàn lọ síbi ọ̀nà àánú ibi ń tọ́lọ̀ ọ̀fẹ́ ni ló ń pè wọ́n lọ kánà alẹ́ yìí mẹ́nà lè ismi àáfàá nírú ẹ̀ṣẹ̀ tí ọmọ abẹ fúnru ẹni yẹn náà mithlu kíni àtàmì mọ́ntẹ̀bí àwù irú ẹ̀ṣẹ̀ táwọn tó bá tẹ súnà bú rẹ̀ náà lòun náà gbà ẹ máa gbọ́ mi o ọlọ́mọsàwá ló ń bí dé àbẹ́ntọ́ ń dà búlẹ̀ èèyàn dálẹ̀ pé ọyẹ wa ẹ máa ṣe tàwáàfù níbi orí kan àwọn èèyàn wá ń ṣe tàwáàfù ìwọ tó ọkọ bẹ̀rẹ̀ ọgbẹ̀sẹ̀ two hundred lápẹ̀rẹ̀ àwọn mẹ́wàá náà tó wá ṣe tàwáàfù ó tó wá gbẹ̀sẹ̀ two hundred times kí o times ten ẹsẹ̀ ni ọ̀pá ọ̀tọ̀ mọ̀ tó máa kọ́ ọ́ngi pẹ̀lú ẹsẹ̀ ni gbọ́dọ̀ fún súnà tán anábìwá muhammad sallam ó ní sẹ́ẹ̀rí mọ́nsánà súnà tán sẹ̀yí àtàn ẹni tó bá fìlànà bú kan lélẹ̀ kánà alẹ́ ìwízuru ha òun ni ó gbẹ̀sẹ̀ rẹ̀ wà wízuru mọ́nà àmìlà bíá àti ẹ̀ṣẹ̀ àwọn tó bá tún tẹ̀lé mìnìgẹ́ irí ayá ń kúsọ̀ mi ní àwòzárì ìmṣẹ́yà àáfàá ní gbogbo ilé ìta wa ń sọ ìkò ní dé nǹkan kan kù ìmáàmù muslim àwọn ni wọ́n gbà wá afárá nàbí tó sọ pé kúlù bídẹ́ àti ń dọ̀ làálà gbogbo ohun tí ò sínú ẹ̀sìn tí wọ́n fi bọ́ àná ni afá nínú tá a tún sọ́ra fún òun ni sábúlà ń sọ radiyallahu anhum fil jumla gbogbo àwọn ará Mádínà tán lánàbí lọ́wọ́ a gbọ́dọ̀ bú wọn ibi tá a ti dóná rèé o táwọn òbí fi tèmọ́ lọ lé sẹ́ẹ̀rí gbogbo ẹni tó bá ń bú àwọn ansọ́ọ̀rù àwọn ará àmọ̀dínà mùnáfìkì ni ọ̀tá ọlọ́run ni èèyàn ni anábì sọ pé ayatul iman nubul ansor intef ma pé èèyàn nígbàgbọ́ òdodo ni kò nífẹ̀ẹ́ àwọn ansọ́rí torí páwọn náà nàbí lọ́wọ́ wà ayatul nifak bogudul ansor ara wípé èèyàn fẹ́ tún padà síbi tó lè sọ́dọ̀ ta ọlọ́run àáfàá ní ara òun náà ni wípé rúùmù náà fi kí yẹn hmm, ó ní wàhálà tù nífàk bógídò là ń sọ ẹ kórira eh, àwọn ará àmọ̀dínà sẹ́ńtẹ́ ẹ bá wá kórira yẹn lẹ́wàá bẹnẹfìtì látọ̀dọ̀ wọn tó ọ̀rọ̀ dọ̀dọ̀ ọlọ́run anabi asalam tó sọ wípé láàyò ìbò omi láàmù mínú wà láàyò gidi omi láàmù náà fi ẹnìkan ò ní nífẹ̀ẹ́ àwọn ará àmọ̀dínà ọlọ́run ẹnìkan ò sì ní kórìíra wọn àfi mùnáfìkì ibi tá a ti dúró lẹ́nu òun nìyẹn tó bá dijọ́ mẹ́jọ ààbò síbi àwọn sàábé in general kí la fẹ́ lò fi gbogbo eléyìí àwọn muharramat àwọn nǹkan tí wọn ò fẹ́ ká ṣe ẹ jẹ́ ká gbìyànjú agbára wa bá ṣe máa ká jìnnà sí i ìyẹn ni ó sọ wá dẹni ọlọ́run tá a fi wá rójú rí ọlọ́run láyé àti ní ọjọ́ ìgbéǹde àgbéyàwó subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk